àti táwọn kàláàrọ̀ ni àdìsí ẹlẹ́ẹ̀kejì. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من كان آدم ثلاثة جو ولا يخرج ثلاثة جيات قبله ما أعرف أن الله عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت متفق عليه àdìsí yìí àwọn àdúrà náà ń gbà wá àdìsí àdìsí ẹlẹ́ẹ̀kẹjọ nínú síra miatu adi alibisu sani eléyìí tí a ti ń bá bọ̀ àdìsí náà fẹ́ mọ́ àwọn tó mélòó kan jáde fún wa wọ́n ní òtún ti ọlọ́run ti ọlọ́run náà kò mọ̀ bá fún wa pé man kana yu'minu billahi wal yawmil akhir fala yóò sí yàrá gbogbo ẹni tí. tó bá nígbàgbọ́ tó pé nínú ọlọ́run tó sì nígbàgbọ́ tó pé ọjọ́ kan bẹ káńpé ní ọjọ́ ìgbẹ́jà lòdìyàmù fọlá ló ti dá gbogbo fara ní lébọ̀ gbogbo fara ní aládùúgbò rẹ̀ àbọ̀ wọn sọ pé lọ́wọ́ ẹ̀ ní kẹsàn tó jẹ́ ìnira ló ti ń kan aládùúgbò ẹwọ anabi sallallahu alaihi wasallam anabi ṣe ìgbàgbọ́ tó pé sí Ọlọ́run àti ìṣẹjọ ìlànà ìyàwó bí tí o kọkànláyé orí anabi ṣe pé kò sí sórí ìgbàgbọ́ lọ kò sí sí yóò mọ síbi wa gẹ́gẹ́ bí ẹni Ọlọ́run lákòókò tó ti jẹ ìgbàgbọ́ nínú Ọlọ́run bákan náà kò sí ìgbà pé ẹgbẹ́ ìgbà ọgbẹ́ ìlú tó ju ọjọ́ mi lẹ́nu ìyá wọn lọ ewu kan ẹni wà fún méjèèjì papọ̀ ẹni tó bá yẹ kó méjèèjì bá ta lójú o tígbàgbọ́ rẹ̀ tó déédéé o nínú ọlọ́run nípa ọjọ́ mi lẹ́nu ìyá wọn ìdí ń jẹ́ ìlera ìdí tó kéré ma ògbọ́dọ̀ máa jẹ́ ìwọ látàkọ ọ̀dọ́ rẹ̀ anabi kò dá bẹ́ẹ̀ anabi tún ní màá gánà fún mi níbi láyé wà lọ́wọ́ rẹ̀ á anabi tún ní tọ́wá nígbàgbọ́ nínú ọlọ́run bẹ́ẹ̀ tó sì nígbàgbọ́ ikú ọjọ́ kan bẹ́ẹ̀ táà ń pè lọ́jọ́ gbéra ìgbé àmà fàlẹ́ ó kéré mọ́tọ́ ìgbà àlejò tó bá ba ìwà ìwàlẹ́ o ẹ̀rù jẹ̀mọ́ àlejò àmọ́ fún àlejò nílé ni àìsàn àlejò ẹni. ìpáàlì tèlé nínú ẹwà náà ló wà nínú ìgbà tí islam wà nínú ẹ̀ ló wà. àlejò lẹ́tọ́ wá bá ọ yálà àwọn tó jìnnà yẹn àti súnmá. gbogbo àwọn pàtí ọmọ jẹ́ ìdùnnú fún un kí àìsí lè ní ní bí agbára rẹ bá ti wá jọba ní bí agbára rẹ bá ti wá ní bí agbára rẹ bá ti wá tí o ní jẹ kí wọn bàtà lè fi wá wá dé gbogbo àwọn akọ bá a bá a ní ẹgbẹ tẹ́lẹ̀ ẹ wà fún fún ẹ wọn wọn kọ ọgbà mi lù gbogbo àwọn akọ tó jẹ bẹ̀rẹ̀ abẹ tó lè yín tẹ́lẹ̀ bàtà lè fi wá dé ẹ fún ẹ káwọn àgbà ilé ìgbẹ̀wò owó rẹ̀ nínú ìgbàlá alábẹ́ gbogbo ẹni tí ó bá nígbàgbọ́ nínú ọlọ́run nígbàgbọ́ ilé tó pé ó sì nígbàgbọ́ nípa nínú àlùkìyàmà kọ́ya máa pa àlejò rẹ̀ bákan náà tó fún ọmọ ẹni nígbàgbọ́ nínú ọlọ́run ó sì nígbàgbọ́ Tuntun tuntun ka bi anabi reality níbẹ̀ yẹn anabi ti kàlàyé nígbàlàyé wá àgbàgbé ọ̀sẹ̀ èèyàn ni wá. Iwá yóò gbà tó ẹ kó tàbí ìwé sẹ̀lẹ̀ ó wẹ̀ tó bẹ̀rẹ̀ ẹ̀ka bí ó ti fún yà nínú òbí ọ. Kò wá tó gbà lọ́pọ̀ nípa ẹ̀kọ́ lè jáde lọ́wọ́. Anabi ni tí ọ̀sùn tó wá jáde yàtọ̀ yàtọ̀.

ẹ̀ túmọ̀ rẹ̀ ní pé inú bíyàn ni kò sì sí ọ̀rọ̀ kọta tí ẹ lè sọ pé àwọn ọmọ ọ̀rọ̀ gbogbo lọ tí ẹ yà á tí ẹ lè sọ ọ̀rọ̀ gbogbo lọ nínú ọ̀rọ̀ ọ̀pá bàtà ìwé àwọn ọmọ ìpínlẹ̀ wọn ní ẹ̀yìn ìlú wọn ti bọ́ lẹ́sẹ̀ nígbà. tó ń gbé ọlọ́dẹ lẹ́yìn náà sọ ọ̀rọ̀ tó sọ ẹ̀mẹ́ nà lẹ́yìn náà sọ tó jáde lẹ́nu ẹ̀ èyí tó bá lọ́wọ́ wà wọ́n káàdì nìyí bẹ́ẹ̀ ni ó pọ̀ kú ọ ìyẹn ló fà á sí ìbínú tó wọ̀ náà tó fi sọ̀rọ̀ ẹ̀ jáde ẹ̀ ti sọ̀rọ̀ wọ́n wà wọ́n káàdì nìyí tí wọ́n wà wọ́n jáde tí wọ́n mọ̀ wá sọ́mọ́ ọ̀rẹ́ yìí dákẹ́ ọwọ́ ta kọ̀ wọ́n. Bọ́lá ọ̀gá ọ̀gá ọ̀gá ẹgbẹ́ wọ̀lọ́ bá ti kọ́ aláàbò. Àyẹ̀kọ́ ká àwọn ìgbàgbé ìbára ní aláàbò yóò gbà tó láti wà lálẹ́ ìgbàgbọ́ tó ní ìgbàgbọ́ ọmọ tó ń gbàgbọ́ ọ̀gá ọ̀gá ọ̀gá ẹ̀rọ bá ẹ̀wá ìdàgbọ́n ẹlẹ́ẹ̀kejì kọ́lá tó kọ́ ọ̀rọ̀ ni wọ́n mọ̀ kọjá nílẹ̀ ìyẹn náà ni mo lè gbé ní ó mọ̀ lè gbé ọmọ tó ń sábà kan fẹ́ẹ́ tó tó sábà sọ máa ní ìdíje ní ìtọ́wé ìlà àlàyé ìyẹ̀wò kí ìbò ní àkùn. Àlẹ́ mi ló ń sọ ẹ̀ kò ní jáde nínú ẹ̀dá àyàfi ní àkọ́wé. Kò sí gbọ́dọ̀ ọ̀rẹ́ ẹ̀lẹ́dẹ̀ẹ́ ọ̀rọ̀ nínú ọdún yòókù káàdì àkọ́wé ó kù wà fún ọ̀rẹ́.

gbogbo tó bá wá ń bá ìyá mẹ́rin ní ẹ̀mí àti àtúntò náà. pé ìjẹ̀kan lọ́pọ̀ wà ní o lè sọ fún ara rẹ nǹkan pé nítorí ọ̀rọ̀ jáde náà lọ́wọ́ yà á mú ìlànà yà á di tẹ́lẹ̀ pátá kan eléyìí ló bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ nígbà tó kọ̀ wá.